awele me era 1439 e ana ikonto e muri sallallahu alaihi wasallam awa mi hijira horma kanang medina do selu hoibo ihana ike e anyị ohuleta enu ọhụrụ era 2018 ee ayọ ne ka ọdịrị mma nhisa tụbakararị ọnụ wọrịkọ ọnụ mmadụ na wata ala makin na lezi na kafaru سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون سيبي نمعين آية أنايكا أساسا أعوذ بالله من الشيطان ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون umar bin wataala atana la shabe in lai ana kare ka anyi adana ana ke ana kama wabin da umar wataala da ko anyanya bin wa kawana ka wa kawana enedo. ne da na umar bin wataala sadoke wa hi wabin no iboro jeze en ne yani kire anyawen we kokulen awe kokulen anyanya bin da umar bin wataala dasi sasa ene aya anaboro toro aya na sama ka waya wa doka fatama allahu ala qulubihim wa mazuna wa ta'ala ora ba yani ora si okugwa yani aya ni wa ala samahim aba merabe ene oyo anaika e aun kama sana wa ta'ala doka ala absarihim gishawa awere eturenini dum subhanahu wa ta'ala dum gubatuan wala hum azabun azim anyoyewa oyanaika oyobi nanaika odem imam sudi daga ke oye kono mo subhanahu wa ta'ala anaka hatam allah ay taba allah yani umu subhanahu wa ta'ala ushiya dosi dosi dosi sakwan وقال قتادة في هذه الآية yani qatada dana ka yani ayo nan ka istahwaza alaihim shaytanu iza ata'uhu yani shaytanu razawa ana be ka e ya sasa dame ke fahatama Allah ala qulubihim wa ala samihim dame ko mo ni subhanahu wa ta'ala agoke ya sasa shaytan di shaytan ko razawa den ne ko robare ma dame ko mo subhanahu wa ta'ala oguwae ate otene ne atoyire ne fahum la na huda oyi manu ya na manu ya dame ka isa na ahi oyi boro jeze en ne kukure oyi ko oyi da ka kuma ne le do shawara ta yawo jen en ne rure wala yasma'un en ne wala ya ile yo kukuyewa wala yaqilun isa na ahi roye epere so ono da si rere anajere da ko ko the en dako wal hatam

لكن نسأل الله السلامة والعافية يا هم سبحانه وتعالى أيها أن للعافية dɔkɔ iman mɛ sɛmɛ kɔmaniya sɛmɛ domo sɔnna wataala do guwaaye dɔk okubatun lahum ala sududihim wa iradihim anil haq ɔsɔn ibi nomo sɔnna wataala ɔ iman mɛ ɔnɔ man mɛ ene muguba ya wene agobe oyi jesi isa na ikaye isa na obi da ida dan na ikaye enere enne sasa doke wa hadha adlu min allah subhanahu wa ta'ala osana non oyi mane ka o mane ya osana bi ebe ebe hunu wa subhanahu wa ta'ala ka ono ne atuna baba ne yani mane mo ka ko subhanahu wa ta'ala ana ndo mazu na wataala da shabara ko ma zalamnahum walakin kanu anfusahum yazlimun Umar bin wa ta'ala okono mi hunayewa yani oy guwai anai ka e guwai e be huna be hunu wa mazuna wa ta'ala anai ko tuwa amma enene ene mehuna ya ngwene agobe ebira anaika ayeneme ono kwatu an ano dama zona wa ta'ala da ka in aya san kai innal mujrimina fi azabi jahannama khalidun mm. ويرحمنا إنه هو الغفور الرحيم أيها الإخوة عليك بالتماسك بالسنة وتقرب إلى الله بما شرع أين نحن من الهدور في صلاة الفجر ثم جلوس في المسجد حتى تطلع حتى تطلع الشمس أين نحن من صلاة الدهى ركعتين أو أربع أو ستة أو ثمان ركعات أين المسلمين من الجلوس بعد صلاة العصر في المسجد حتى غروب الشمس يقرؤون القرآن ويتدرسونهم ويصبحون الله ويذكرونه أين المسلمون من ذكر الله بعد الصلوات وتحليل مئة مرات في اليوم وتذيب مئة مرات في اليوم والصلاة على النبي في الصباح أسرة وفي المساء أسرة أين إكثار الخطأ إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة أين المسلمون من صيام الاثنين والخميس أو صيام أيام البيت أين المسلمون من قراءة السنة وسيرة صحيحة وتمشي بموجبها والسير على نهجها أين المسلمون من صلاة النوافل والصلاة الرواتب في البيوت إنه لشيء عجيب أن يترك كثير من الناس هذه سنن ثابتة ثم يتشبثون بدع محدثة المخالفين بذلك هدي النبي صلى الله عليه وسلم ومتبعين غير سبيل المؤمنين ومن يشكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونزليه جهنم وساءت مصيرا اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا الحمد لله الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم اليوم أنايك أمك علينا مجاه